bàbá àjẹsà àtàwọn supporters ẹ̀ tún ti lulẹ̀ nílé-ẹjọ́ kò-tẹ́-mi-lọ́rùn pẹ̀lú bí adájọ́ àgbà ṣe ní kí bàbá àjẹsà ó lọ ṣẹ̀wọ̀n ọdún márùn-ún ẹ̀ kó pé gẹ́rẹ́gẹ́rẹ́ láì dín ọjọ́ kan mo lérò pé ẹ rántí gbogbo bí ọ̀rọ̀ bàbá àjẹsà ṣe bẹ̀rẹ̀ ní nǹkan bíi ọdún méjì mẹ́ta sẹ́yìn nígbà tí ọ̀rọ̀ ẹ̀ lu sórí ayélujára pé ó molest ọmọ fourteen years tó jẹ́ ọmọ ọ̀kan lára àwọn tọ́jọ́ ń ṣeré tíátà tí ọ̀pọ̀ mọ̀ sí princess ẹ̀ ṣèrántí nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn kan sọ̀pọ̀tì princess ẹ̀ táwọn òṣèré míì sì dúró ti bàbá àjẹsà lára àwọn tó dúró sẹ́yìn princess nígbà yẹn ó ní actress ìyábọ̀ òjó tó sì ń sọ pẹ̀lú ìfọwọ́sọ̀yà pé bàbá àjẹsà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án bóun sì máa rí i dájú pé ó ṣẹ̀wọ̀n. ṣe bá àfipamọ́ tẹ́lẹ̀ ni àfipamọ́ pé kí ó jẹ́ pé adájọ́ ló máa dájọ́ fún bàbá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn ó gírísì fúkọ̀ tí mo rò ó gírísì bàjẹ́ bàjẹ́ kò sẹ́ni tó máa bá mi sọ tó bá jáde máa dá padà síbẹ̀ gbogbo láti mi máa ná sí wàhálà ìmọ̀ àtàlẹ́ mi Baba, ẹ̀ bàbá àjẹsà gírísì bàjẹ́ bàjẹ́ lára àwọn tó dúró gbẹngbẹng lẹ́yìn bàbá àjẹsà pé kò ní sẹ̀wọ̀n ó ní Yọ̀mí Fábíyì tóun náà jẹ́ akẹgbẹ́ wọn nínú Nollywood industry kódà Yomi Fabayì náà dúró lórí pé setup lọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà pé kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. skit ni wọ́n pe bàbá Ìjẹ̀ṣà ní princess pé gbogbo ẹ̀rí tó dẹ̀ fi pé wá fi ṣe fíìmù wọn àmì. kódà wòlíì máa kọ síbẹ̀ tán gan ò gbẹ́yìn pẹ̀lú bí wọ́n ṣe sọ ìran kan tó lágbára nípa bàbá Ìjẹ̀ṣà tó tún mú kí inú àwọn supporters ẹ̀ ó máa dùn lápá kan. this lady princess use voodoo to separate them they have a lot of things to explain to Nigeria. Let them go and watch that, that, that in the court. But Baba Ajayi will win the case because automatically it was a setup this very one i'm not saying baba shida is right but this very one is set up. pẹ̀lú gbogbo ìran ìgbìyànjú àtowó táwọn supporters bàbá àjẹsà ná hmm, ó ṣe ni láàánú pé wọ́n padà lulẹ̀ at last ni pẹ̀lú bí ilé ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sílùú èkó ti ṣe fi òǹtẹ̀ lu ẹjọ́ tí ilé ẹjọ́ tó kọ́kọ́ gbẹ́jọ́ bàbá àjẹsà dá fún un nínú oṣù keje ọdún 2022 tẹ́ bá rántí pé ẹ̀wọ̀n ọdún márùn-ún gbáko ní ilé ẹjọ́ dá fún bàbá àjẹsà lọ́dún twenty twenty two ṣùgbọ́n tó lọ àpíìlì ẹ̀ nílé ẹjọ́ gíga àmọ́ adájọ́ àgbà ti ilé ẹjọ́ gíga náà ti wá fi pankẹ́rẹ́ lé òun àti àwọn supporters ẹ̀ jáde pé ìwọ bàbá Ìjẹ̀ṣà lẹ́yìn tó ti ọ̀rẹ́dì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá nígbà tó kọ́kọ́ mú ẹ kí ló dé tó wá fẹ́ fi mọ yí òun padà ó yá ní kíá lọ ṣẹ̀wọ̀n ẹ lọ ọdún márùn-ún ẹ kó pé pérépéré láì dín ọjọ́ kan hmm owó wọgbó wàhálà rẹpẹtẹ fáwọn supporters bàbá àjẹsà àmọ́ mo lérò pé lè yá tún jẹ́ ẹ̀kọ́ fáwọn tó ń worú ìwà bàjẹ́ bíi ti bàbá àjẹsà yìí kí lópinion ti yín lórí ẹjọ́ tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn dá fún bàbá àjẹsà yìí ẹ máa drop ẹ̀ sí comment ká tó máa lọ ẹ jẹ́ ká ka comment àwọn èèyàn London News tó jáde nípa bàbá àjẹsà yìí nípa ẹjọ́ tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn dá fún bàbá àjẹsà may ó ní kill that loss or that loss we kill you. Hmm, òótọ́ ni o Mr. West comedian ó ní issue thank God first judge served him sixteen years imprisonment àbí. abdulbashir ó ní may God not let our joystick have control over us àbí o <laughs> ó lágbára ìyẹn ni tó bá control joystick ẹ. E. another commenter sidi katu ó ní very well hmm. fear gist ní issue rot in jail ah hey, ó ga o may may ni kill that lost or that lost will heal you. ẹ eh, wo oríṣiríṣi opinion ló wà lọ́ndà kọ́mẹ̀ntì eh, news tó jáde nípa bàbá àjẹsà nípa ibi tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí wọ́n fi àdàgbà ètò ẹjọ́ bàbá àjẹsà rọ̀ sí kí ló opinion ti yín ẹ máa bá mi jò sí comment don't forget to subscribe like share and follow us thanks for watching.